Ma tún tún sọ tẹ́ẹ̀bà tí gẹ́ẹ̀tì mi clear wàlẹ́kùn sọ̀rọ̀ now now. ẹbẹ̀ tí ń dá sí lọ rẹ̀ dì. ẹ lóòótọ́ ń gbọ́ wa ẹ lóòótọ́ ń gbọ́ wa mò ń gbọ́ ohùn mò ń gbọ́ ohùn mò ń gbọ́ voice mi lábẹ́lẹ̀ ẹ lóò mò ń gbọ́ yín. ok ok mo ti gbọ́ yín mo ti gbọ́ yín ẹ ṣeun náà mo ti gbọ́ yín ẹ ṣeun kọ́là sọ pé ọ̀nà wo la lè gbé gbà tí gbogbo rògbòdìyàn fi lọlẹ̀ sẹ́rí kò sọ́nà kan tá a lè gbé gbà ju wípé káwọn ń tọ̀rí kọ̀ kí wọ́n dá dúró nínú ẹ̀sìn wọn kí wọ́n mọ̀ pé mùsùlùmí mọ́ ẹ̀ ń bá ti jó ń kọ̀ wọ́n kúkú pọ̀ wọ́n lọ bí seventy something so àwọn tó kọ́mọ̀ jùlọ tó gbajúmọ̀ jùlọ ńlẹ̀ tiwa ni tìjàníyá kọ̀dìríyá eh, sànùsíyà àbí sùnùsíyà yóò ti yé eh, jàfàríyà whatever so wọ́n lọ bí seventy something ẹ jẹ́ kí wọ́n kí wọ́n declare pé sufism ló kọ ẹ̀sìn àwọn tẹ́tẹ́ bá ti declare pé sufism ló kọ ẹ̀sìn àwọn ah. eh, wà lóòdì kú láàrin wa wàhálà ó dínkù ní àárín wa ok irú ọ̀rọ̀ bàbá nìsín ìbá ti dá sí i but wọ́n pera wọn ní mùsùlùmí wọ́n sì ń fẹnu ara wọn sọ wípé onítọ̀ríkọ̀ làwọn wọ́n ti dá ẹ̀sìn méjì papọ̀ nìyẹn wọ́n ti dá ẹ̀sìn méjì papọ̀ nìyẹn kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tọ̀ríkọ̀ tìjà níyàkọ̀ dìrí ṣẹ́rí tìjàníyà nìkan bíyàn bá bíyàn bá dì í mú kèfèrí ni ẹni tó bá di tìjàníyà nìkan mú mọ́ ìsìláàmù ó ti di kèfèrí torí wípé àwọn àdìọ́kàn wọn ó ti sọ wọ́n di kèfèrí ó sọ wọ́n di ọ̀ṣẹbọ the same thing pẹ̀lú kọ̀dìríyà mo mọ tàwọn méjèèjì yẹn for sure torí aka àti kà wọ́n tíra wọn àmọ́ tí wọ́n ń gbé ní tí wọ́n ń gbé sórí ní tí wọ́n ń gbé sọ́kàn ok ẹ wá máa gbọ́ èmi ò sọ pé ṣèkà ádámà pé kẹfìrí ni wọ́n ẹ gbọ́ mi yé dáadáa sẹ́rí mọ́kànlá ọkọ̀ ti fídíò mi just anyhow ọ jẹ̀bi mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú kí ló ń jẹ́ fásiwá àti kọ̀dọ́ ọ̀ kí ló ń jẹ́ fásiwá àti kọ̀dọ́ ọ̀ ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn ok so mo wá ní fatiwa làwa lè ṣe àwọn ò lè ṣe kọ̀dọ̀ o so fatiwa lè mí ṣe wípé òkè o n ti jẹ́ tìjàríyà kọ̀dìríyà o abẹ̀sùnjẹ́ ni o ìyẹn ni ní ti bàbá ìdágbọ́n ti kọ́là fẹ́ sọ maaleykum salaam. ọ̀ya ní kíákíá. ok ẹ ṣeun ẹni kí kálukú máa ṣe tiẹ̀ lọ àtìgbọ̀yìn àtìgbọ̀yìn kí kálukú máa ṣe tiẹ̀ lọ yẹn tó bá ti túmọ̀ sí wípé káwọn ń tọ̀rí kọ̀ kí wọ́n dìkíyà ọkọ̀ ẹ̀sìn wọn pé sufism ló kọ ẹ̀sìn àwọn àwa mùsùlùmí ó kọ tí ó ti wà declared ó ti wà registered pé Islam ni ẹ̀sìn wa káwọn náà dì kí ọkọ̀ ẹ̀sìn wọn pé sufism lóko ẹ̀sìn àwọn ok kí wọ́n sì bá wa fi Kùránì wálẹ̀ àtàdí sànẹ́bí wa kí wọ́n fi ilẹ̀ kí wọ́n máa lo àwọn tí a túrúkù wọn kí wọ́n fi máa ṣẹ̀sìn wọn bá a ṣe ń wà àwọn Christian níran láàmú wà wọn náà níran ok but ìyẹn ò sọ pé tí nǹkan bá jẹ́rọ́ ká má jàrọ́ ó ti yé bá a nísìn so èmi ò pe Sheikh Adam Al-Ilori ní kèfèrí. èsì pé wọ́n ní ọ̀ṣẹ̀bọ fatiwa lórí tọ̀ríkọ̀ lèmi mú wá ẹ̀jẹ̀ oyè yín bá wọn ok ẹlẹ́ẹ̀kejì wá ni pé mo tún wá ń ṣe bàrọ́ hà pé èmi ò mọ̀ pé bàbá fún ara wọn fẹnu ara wọn kéde pé onítọ̀rí kọ̀ ní àwọn èmi ò mọ̀ pé wọ́n fẹnu ara wọn kéde bẹ́ẹ̀ onítọ̀rí kọ̀ ní àwọn nígbà mo ti á mọ̀ báyìí ní ìsìn mo ti fi wọ́n sí ààyè wọn tó ti yé èmi ti fi wọ́n sí ààyè wọn ntíyẹn bá pera rẹ̀ náà ní fi bá lò náà wàlẹ́kùn sọ́ra bẹ́ẹ̀ all right ẹ ló nǹkan tẹ́ fi ń gbọ́ wá yẹn o tẹ́ bá fẹ́ kí n kọ́ tì yín o ẹ ló nǹkan tẹ́ fi ń gbọ́ wá yẹn tẹ́ bá fẹ́ kí n kọ́ tì ẹ̀. mò ń gbọ́ mò ń gbọ́ à ń gbọ́ yín. Mm. ìdájọ́ onítọ̀ríkọ̀ tìjàníyà ni pé wọ́n ti mùsùlùmí. bẹ́ẹ̀ ni ẹ̀ńtí ẹ̀ bá ti ṣe mùsùlùmí kèfèrí náà ni. ṣe fẹ́ gbọ́ àlàyé ok torí tẹ bá tọ̀nà sí teleguiding question màá stop wẹ̀ ni tẹ bá tẹ bá ṣéǹjì ìbéèrè yín tẹ sọ di teleguiding question tẹ tẹ fẹ́ máa darí mi lọ bí tí ìfẹ́ lọ màá màá stop ẹ̀ ni so ẹ wá gbálàyè báyìí ṣe rí àdìsí kan ń bẹ tó lálàáfíà tánẹ́bì sọ pé sàtẹ́fúrú kòhádì ìlìwúmà aláfàlàáfín wọ́sàbàáyín náà fẹ́rí kọ̀tán ìjọ ànẹ́bì yìí ó máa pín sí seventy three kúlù háàfin náà rì gbogbo wọn ló máa wọná ilá mílà tá ń wá ìdá àyàfi ìjọ oró kan wọ́n sì bi ànẹ́bì léèrè pé kí ni ìjọ náà ànẹ́bì sì ń sọ pẹ̀lú oríṣiríṣi àgbékalẹ̀ wípé híyà máa híyà àléyìn ìlẹ̀yàwó mọ̀ wá sáábí ó ní ìjọ tó bá ṣe nǹkan tí èmi àtàwọn sọ̀hábà mi ṣe lónìí ìjọ tó bá ṣe é ó ní àlìfúrúkọ̀ ànájíyà ok now nínú ìjọ ànábì tó wá pé seventy three yìí tí kò wà lìjẹ́ náà tí seventy two ó wọná kí làgbọ́ yé e àgbọ́yé rẹ̀ nìyí se ìjọ kan tí yóò wà lìjẹ́ náà yẹn òun ni ìjọ tó ti súnà ànábì dọjọ́ ọkú àwọn yẹn ń ti wọn insha Allah àlìjẹ́ náà tààrà wọn gbà wọlé ṣẹ́wádà àwọn ẹ̀gọ́ seventy two yẹn tánàbì sọ pé wọ́n wọ náà yẹn àgbọ́yé rẹ̀ ni wípé. oníbídíà ni wọ́n wọ́n ó jẹ̀yà bídíà wọn ní orí òdì wọn orí òdì wọn bídí ọwọ́ wọn ànábì ó padà bá wọn ṣìpẹ̀ kúrò nínú iná sójú bá nísìnyí ló fi já sí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn oníbídí àárín wa bí àwọn ń súfí ni bí àwọn ṣíà ni bí àwọn kọ̀dìríyà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùtẹ́zílà ni àṣàírọ̀ ni múríjíà ni grade by grade ni bídìí ọwọ́ wọn jẹ́ however any of them tí bídìí ààrẹ ọba ti ba kẹ́límọ́tù ṣáádà jẹ́ yóò kọ́kọ́ jìyà bídìí nínú náà yóò sì padà wà lìdánná insha Allah àmọ́ tí bídí àwọ̀ rẹ̀ tó bá ti ba kẹ́límọ́tù ṣáádà jẹ́ mọ́ lọ́wọ́ káàkú ònú náà o. mo rò pé ẹ ti gbọ́ mi yé báwọn kò ní kúrò nínú náà ń tiẹ̀ o ìdí nìyẹn tó fi gá sí wípé àyí pé àwọn oníbídí àwọn yẹn àyí lọ tààrà síbi ká pè wọ́n ní kèfèrí lọ́pọ̀lọpọ̀ ọgbà torí pé kìí ṣe gbogbo bídìí ọwọ́ wọn ló sọ wọ́n di kèfèrí but orúkọ tó kó wọn tán sínú oníkápẹ́ wọn ní alùlùbídíà tabata pé wọn ní alùbídíà alùbídíà eh, grade by grade ni wọ́n jẹ́ grade by grade òní wọ́n jẹ́ ẹni tí grade ẹ̀ bá mu wọ iná ẹni tí grade ẹ̀ bá sọ di ẹni tí kẹ́lẹ́mọ̀ ṣáádà ẹ̀ bàjẹ́ kò rí ibi tí ó dé sí ti ẹnu bọ̀ tí kẹ́lẹ́mọ̀ ṣáádà rẹ̀ ọba tí ò bá bàjẹ́ mọ́ lọ́wọ́ tó kàn jọ ń bídíà yóò jẹ̀yà kọ́là ẹ̀hódọ̀ o yóò jẹ ìyá bídíà nínú iná àlejò padà sí pẹ́ rẹ̀ so mo rò pé gẹ́ẹ̀tì tí mò ń sọ báwọn ọ̀yà kọ́là kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín wa alaikum salaam. Okay. Okay. Naam. ẹ ṣeun ẹ ṣeun. mo ti gbọ́ mo ti gbọ́ yín ẹ fi mọ níbi tẹ́ ẹ sọ́dẹ̀ yẹn ni mo ti gbọ́ yín ẹlẹ́ẹ̀ lọ sí Saudi òun náà mo fẹ́ sọ ẹlẹ́ẹ̀ lọ sí Saudi nígbà tẹ́ lọ sí hajj ẹ wá lẹ́ẹ̀ já síbì kan ọ wá ẹ já sọ́dọ̀ àárín àwọn onítọ̀rí kọ̀ àbí tí wọ́n ń ṣe wàsífà wọn ẹ wá ní kí ló fà á tí ṣé Saudi ò mọ̀ fún bídíà ni wọ́n ní àbí ni wọ́n ni tá a bá ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tíra ni kì í sọ̀rọ̀ Saudi kọ́lọ̀ ń bá ní tún ìjọba Saudi ṣe kọ́lọ̀ sì bá ní kún lọ́wọ́ orílẹ̀-èdè Saudi nìkan náà ló ṣẹ́kù nínú orílẹ̀-èdè ìsìláàmù tí ìsìláàmù bẹ́ẹ̀ ti tó ti ní grade okay now èèyàn lè wá lọ síbẹ̀ lásìkò hajj àsìkò hajj àsìkò ọ̀pẹ èrò ni fẹ́ká sí pé àwọn èèyàn máa ń se rándanrandan òkè ṣé àwọn pàṣọ àwọn rápálá àwọn wàsíù àyìnlá nkankan ṣé wọn yìí dá ní mìnà ni lásìkò ṣe hajj kẹ́nìkan wá sọ pé òun dé mọ́ká o òun bá pàṣọ ń bẹ́ o òun bá kíní fújì mèrègè òun bá ń bẹ torí náà àjẹpọ̀ dáa nìyẹn ìyẹn kọ́ lẹ̀ rí á padà sínú tírẹ̀sì ni níta rí ẹ pàdé Saudi ẹ bá lẹ rí sinimá ń bẹ kí ló kàn mí pẹ̀lú ẹ bá sinimá ní Saudi àbẹ́ ẹ bá kíní kan Saudi Saudi àmọ́ sàdìjẹ́ náà ni Saudi kì í sàdìjẹ́ náà èèyàn ni wọ́n yàn láwa aláwo kàn gbé hajj iṣẹ́ hajj àti nwura ó gbé síbẹ̀ ni ohun tá a lọ ṣe ń bẹ̀ nìyẹn sára wà sífà ní iṣẹ́ hajj wà ní sára wà sífà rárá ní iṣẹ́ wà ní. so ẹ ń bá fẹ́ ṣèranù ọ̀rọ̀ àyè ṣèranù ní mọ́kà nítorí bá wà lọ́bẹ̀ ni ó lọ́ọ́ ṣe ẹ fẹ́ ẹ mọ iye èrò tó wá síbẹ̀ ẹ mọ iye òdiwọ̀n àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ẹgbẹ̀rin wọn nítorí pé ìfẹ́ ti hájì ni sẹ́yìn láwọn máa lò lẹ́rìí wípé àwọn kan wọ́n ń ṣe kinní kan wọ́n ń pé àwọn kan wọ́n ń ṣe wàsífà ń bẹ̀ ní tí wọ́n rí wọ́n ṣe ń bẹ̀ kí lànà ibi ní káwo ṣe làwa mọ̀ kí lànà ibi ní káwo ṣe olókan àwa àwọn èèyàn máa yóò rí ibú ṣe sáúdí tó bá ti dàsìkò hájì wọn a máa ṣe láàrin ara wọn ní gbangba èyí táwọn ọlọ́pàá bá rí wọn á kọ́sán wọn wọn á stọ́ọ̀pù wọn. káàkiri ìwọ sọ pé ìjọba sọ́ọ́dí gan o ọwọ́ á fi wọ́n lẹ̀ orí wọn ó fi wọ́n lẹ̀ sẹ́ẹ̀rì wá tún nìyẹn ni ìyẹn kì í sẹ́ẹ̀rì náà à ń sọ̀rọ̀ nípa pé ló wà ní kùránì àti àdìsí ẹ̀ wá ń sọ̀rọ̀ sáúdí láàrin ìṣẹ́jú kan kọ́là. Wa alaikum salaam. Rahmatullahi. Okay. Okay. táwọn òfin lè mánéjì ara wa nàìjíríà ok mo ti gbọ́ ẹ ti gbọ́ ìbéèrè tí kọ́lá béèrè o pé ṣé àwọn ń tọ̀rí kọ́ ẹ̀ ṣé wọ́n wà lórílẹ̀‐èdè míì àbí nàìjíríà nìkan ni wọ́n wà wọ́n wà lórílẹ̀‐èdè míì o káàkiri ayé ni wọ́n wà o là ń gbọ́ pé nìkan sọ pé àwọn lọ ṣe ájì nísìnyí o lòun bá àwọn ará Senegal tí wọ́n ń ṣe wàsífà o wọ́n wà ní orílẹ̀-èdè káàkiri ayé ni o ok kíkọ́lá yìí kó hold on o. ẹ̀ ló ta nìyẹn. Wa alaikum salaam. نعم أمين Okay. Okay. and go straight to the point. ìdájọ́ hello. ẹni tó ń pè mí sórí sẹ́ẹ̀tì tí mo fi ń ṣe program ẹ nọ́mbà yẹn kó tún má pè mí mọ́ síbẹ̀ glóòlà èmi ní ká ẹ pè mí sí mo dẹ̀ ti mo ti nọ́mbà yẹn mọ̀ màá búlọ̀kù nọ́mbà yẹn pátápátá tó ń tí ò ní rí mi pè mọ́ torí pé o fẹ́ disọ program tá à ń ṣe lọ́wọ́ ni. ẹni sùúrù ẹni tó fẹ́ dì mí lọ́wọ́ ni mò ń bá sọ̀rọ̀. nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́rí lẹ́nìkan dì mí lọ́wọ́ ló ń pè wọlé lórí láyìn tá a fi ń ṣe program. ok ó yẹ go straight to the point.

àbí máa kọ́ tiẹ̀ jàre. Mhm. ẹni tó ń pè pẹ̀lú whatsapp ẹni tó ń pè pẹ̀lú whatsapp kó play kó eh, kó fi direct number pè mí àwọn direct number ní kọ́ tiẹ̀. nẹ́tíwọ̀kì yín ò dá o. hello ṣe gbọ́ bí ṣe ń sọ kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa ṣe rí ọ̀rọ̀ yóò fa ìjà kò fa wàhálà torí kò Súfí kì í sáré ẹ̀sìn wa táàfáà kan tàbí ẹnìkan bá ti wá sọ pé onítọ̀ríkọ̀ ni òun èmi àti onítọ̀hún àjọ ní díìlì pọ̀ mọ́ síkìnà so lórí ti sheikh wa adam bàbá ni wọ́n jẹ́ fún wa nínú ẹ̀sìn ok n tó jẹ́ sáǹdì mi lórí tiwọn ni wípé fídíò tí mo rí tí wọ́n ti fẹnu ara wọn sọ pé ń tọ̀rí kọ̀ ní àwọn ẹ bá ní fídíò míì tó nẹgẹ́ẹ̀tì ẹ̀ kó di àárí very simple èmi ti sọ sáǹdì tèmi lórí n ti jẹ́ tọ̀rí kọ̀ mo ti sọ sáǹdì mi ok mi ò pe sheik adamu ní kèfèrí mi ò pè wọ́n níyàn sẹ́bọ́ sẹ́pẹ́ tí wọ́n bá ń retí nù ò lè gbọ́ ìwọ̀n lẹ́nu mi torí kémi ìsìnkọ́ dí ok ṣùgbọ́n tọ̀rí kọ̀ ìdájọ́ tọ̀rí kọ̀ ń bẹ lọ́tọ̀ now wa aleykum salaam wa rahmatulah amin. ṣẹ̀rí bí èèyàn bá kọ́ ṣẹ̀rí tí èèyàn bá kọ́kọ́ ti jẹ́ oníṣúfì tọ̀ríkọ̀ bóyá ká máa pè bá ń kó lè yáwó èèyàn tí èèyàn bá torí pé èèyàn lè jó ń súfì kọ́mọ̀jò nítọ̀ríkọ̀ torí pé ìtumọ̀ oníṣúfì ni ẹni tí ń wọ aṣọ tí wọ́n fi run àgùntàn hun ìyẹn ò ní í ṣe pẹ̀lú pé ó kan tàbó hálùwà kan tàbó ṣe tẹ́ríbíyà kan bọ̀ tó bá ti di pé ìyẹn ti di onísúfì tọ̀rí kọ̀ ó ti ní àwọn àdìọ́kàn kan lójú ọ̀nà tó wà àwọn àdìọ́kàn yẹn bíi ti tìjàníyà bíi ti kọ̀dìríyà ó jẹ́ àwọn àdìọ́kàn tó ga sí pé ń bá ti ní tó bá ń pèrè mùsùlùmí kì í ṣe mùsùlùmí. Hmm. so kéèsì kan nìyẹn lọ́tọ̀ kéèsì míì lọ́tọ̀ ní jálàbí jálàbí dádó lọ́tọ̀ iṣẹ́ babaláwo náà pè ní jálàbí so òun náà dádó gẹ́gẹ́ bí orí ibú kan ló di di lọ́tọ̀ tó ga sí pé kódà bíyàn bá jó ń súnfì òun súnfì tọ̀rí kọ̀ tó bá jẹ́ tó bá sọ pé mùsùlùmí ó ń jálàbí lòun o òun náà iṣẹ́ tí ń ṣe yẹn iṣẹ́ ẹbọ ni kò lè jẹ́ mùsùlùmí tó bá wá pa méjèèjì papọ̀ ó wá jẹ́ combine ọ̀nà orí burúkú sọyé ó jẹ́ combine ọ̀nà orí burúkú ẹ wà á ní rí ẹni tí méjèèjì ó pè sí lára àfàwọn tọ̀rí kọ́yìn náà ni ẹ lè rí àáfàá súnà kan kó ló ń jàlàbí ni òun. so ló fi ká sí pé tọ̀rí kọ̀ yìí a gbọ́dọ̀ gbógun ti ni òun ló kó àdánwò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàlẹ̀ Yorùbá ẹ̀yin ewúro ṣèkà dàmọ́ ní ìsìn wọ́n mọ kéwù wọ́n kọ́kọ́ ti kéwù kí Súfí tó wá kọ́kọ́kọ́ kí wọ́n tó wá fara kọ́ńbi Súfí wọ́n ìbá ti jókòó ti kéwù wọn. wọ́n wá ń lọ gbọ́wọ́ káàkiri wọ́n ń gbọ́wọ́ káàkiri wọ́n ń gbọ́wọ́ káàkiri ọwọ́ ń lọ́wọ́ dá múṣílà lẹ́ nísìnyí kọ́lọ́hún kó ṣàánú wa ni ọlọ́run ló mọ ìkọ̀kọ̀ kọ́lọ́hún jẹ́ ó jásí pé bàbá ti tú bá ń bi tọ̀rí kọ̀ kí wọ́n tó kú torí ẹlòmíì ń bẹ tó jásí wípé ṣẹ́ ń gbọ́ ẹlòmíì a máa tú bá. tẹ́ẹ̀sì ní mọ̀kò túbá àmọ́ ntáwà bá mọ̀ làwọn sọ ọmọ nípa rẹ̀ irú bàbá wa olóògbé Muritado Abdulsalam àwọn túbá wọ́n sì jẹ́ ká mọ̀ pé àwọn túbá wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn túbá ìjẹ́ túmọ̀ yìí pé títí dòní àwọn kan ò tún mọ̀ kí bàbá túbá àwa tá a mọ̀ pé wọ́n túbá la mọ̀ àwọn míì ò mọ̀ so kọ́mọ̀lọ́gá sí pé ṣé kàádámọ̀ náà túbá táwo ò mọ̀ ìdí nìyẹn tó fi gá sí pé mi ò ṣe ìdájọ́ lórí ṣèkọ̀ ádámù mi ò ṣèdájọ́ lórí wọn ṣùgbọ́n èmi àti wọn a ní nǹkan kan sọ a nǹkan kan ṣe nígbà tí mo ti lè gbọ́ lẹ́nu wọn wípé onítọ̀ríkọ̀ ni àwọn títí màá fi gbọ́ nǹkan míì látẹnu wọn. torí mi ò ní èmi ò lè bóńtọ̀ríkọ̀ ṣe mi ò lè bóńtọ̀ríkọ̀ ṣe. onítọ̀ríkọ̀ ní ṣé kàbíìbù o pọ́ńbélé wọ́n fẹnu ara wọn sọ nínú fídíò kan tí mo gbọ́ o wọ́n dàkọ̀ sí òòtà wọ́n dàkọ̀ ibi tí wọ́n ti lọ gbọ́wọ́ nínú fídíò yẹn òun tọ̀rí kọ̀ ní wọn ìdí nìyẹn tó gbẹ́rẹ́ pé èmi àti wọn àní nǹkan kan ṣe pọ̀ tí èèyàn bá ti sẹ́rí bí èèyàn bá ti pè ló ń tọ̀rí kọ̀ bí ìgbà tí èèyàn pè rẹ̀ ni kí ló kèémí àtàmadíyà kọ́mọ kọ́mọ díyà rẹ̀ lọ ni kémi náà sì máa ṣe súnà mi lọ. so kí ló kèmí àti onítọ̀ríkọ̀ Tìjàníyà Kọ̀dìríyà mọ́sì ò lè pawápọ̀ ní ìlé kírun lẹ́yìn wọn kíyàn máa sọ pé gbogbo nǹkan lọ́lọ́run kọ́ máa sọ pé òun gan ọlọ́run ni kíyàn máa pe Ògún Ṣàngó Ọya Ọbàtálá kọ́ máa pe lọ́lọ́run fún wa kọ́ máa ní sọ̀rọ̀ tó lè fàátì kìí ṣe gbé àlùkùránì kí ló fẹ́ pa ìlẹ̀ àtúntò ń pọ̀ mọ́. so èmi ń sọ fáyé báyìí pé nǹkan kan ò pé èmi àti ṣèkà ádámọ̀ pọ̀ nígbà tí mo ti lè gbọ́ látẹnu wọn dàrẹ́kìtì wípé onítọ̀ríkọ̀ ni àwọn tẹ́ má kàn pera wọn ní onísúfí àríbitá lè gbé yẹn kà nígbà tí yẹn bá pèrè òní aláǹkárá ni àbò ní gíní ìyẹn ò ní kankan ti pẹ̀lẹ́sìn wa pọ̀ tí yẹn bá ti pèrè ní onítọ̀ríkọ̀ ẹlẹ́sìn míì ni tọ̀ríkọ̀ jẹ́ ìyẹn gbọ́dọ̀ yé wa bẹ́ẹ̀ ẹlẹ́sìn míì ni onítòrí kọ̀ jẹ́ me anywhere ẹlẹ́sìn míì ló ń kọ̀ jẹ́. bẹ́ẹ̀ ni ọ̀nà míì ni wọ́n ń lò ọ̀nà míì ni wọ́n ń tọ̀ so àwọn nílẹ̀ Yorùbá bí àwọn ará òkè ọya.